tí wọ́n sọ nínú ẹ̀rí tí wọ́n mú wá fún ọlọ́run ọba àdìsọ́lá ní pàtàkì lọ́wọ́ a ẹ̀rọ àdéhùn fún ọmọ. ẹ̀kọ́ náà ní ẹ̀fá yọ ọlọ́run wọ́n yọ àdéhùn fún ọmọ ọlọ́run lè bá àmì ní mímọ́. ẹ̀kọ́ náà bá yọ ọlọ́run ọlọ́run ló ṣe mọ̀ lọ́rùn fún yín. أي اسمعيني لكي تتقي الله في حفظ حدوده ẹ̀fáyà ọlọ́run nípa wípé ẹ̀rọ ṣọ́ ìwọ̀ ọlọ́run ààlà ọlọ́run ní kọjá ààlà wà á múrè ẹnu ẹ̀fọ́ àṣẹ tó bá pa wá wà ní àyè bákan tó bá kọkàn pé àmì oṣù tí ẹ máa ṣe bẹ́ẹ̀ ìmọ̀ jẹ́ ìrọ̀lẹ́ فيعلمكم الله أيوة هو يعلمكم هو يعلمكم وهو ويعلمكم الله حدوده لتتقوا فيها يقول ẹni tó ń fáyà ààlà ọlọ́run tó mọ́ kọjá àlà ọlọ́run mọ̀ ọ̀pọ̀ pé ilé ìlànà ilé ìlànà ẹni tí ó fáyà ààlà ọlọ́run kò ní mọ̀ àlàyé bí tó fi kọjá rẹ̀ ìwọ̀n tó páyà tó mọ kọjá àlà ọlọ́run máa fi àlà rí òun ló mọ ọmọdé ń já àlà wọ́n bá kọjá rẹ̀. Fọlẹ̀ ẹ̀lìmú bá mọ̀ sákọ̀ wa kama kọ́lá Abu Darda ẹni ìmọ̀ ní lẹ́kùn páyà ọlọ́ tó fi jó ní mímọ̀ torí pé ń ta fẹ́ páyà gbọ́dọ̀ nímọ̀ pa rẹ̀ ẹlòmínà fẹ́ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n lórí àìmọ̀tẹ́ni ẹ̀yà rẹ̀ pẹ̀lú dúdú rẹ̀ lórí ọláyíṣá lórí gbogbo ẹ̀sùn ìráyíṣá lórí kíni lórí àìmọ̀kan ẹjọ́ tó wọ́n gbé mo nínú bẹ̀rù ọlọ́ọ̀nà nǹkan ní tí ò yẹ kó ṣe ní òmà ṣe orúkọ mọ àlà ọlọ́ọ̀ واعلم رحمك الله تعالى أن لوم كلام كفين في أن الأدلة الواردة في هذا الباب كثيرة جدا وني سوالو اليوم في فيولو في ọlọ́run ó pọ̀ bẹ́ fọ́rọ̀ ilé ìhà wọn náà lọ ka ọ̀tọ̀ bákan náà lọ́rọ̀ òṣìṣẹ́ wọ́la tó gbé mọ́sí fi ráyè fàyẹ́pùtà àpọ́lùbọ̀ lọ́kàlẹ̀ máa di tó lé orúkọ kan tí ìgbà tí fàyẹ ọlọ́run ọkà tó fi dáwọ́ lórí ọkà lílu ومن الأسباب المعينة على التقوى nínú tí ó àfihàn láti rí ìfáyà ọlọ́run ní فقد سبق بيان هذا الواجب من أن تدبر القرآن الكريم كما القرآن كما رمز الله تعالى قال أبا بن كارول إلى غير ما رمز nítorí ọ̀hún fẹ́lẹ̀ nítorí ọ̀hún bí ìjọ fẹ́lẹ̀. Ìwẹ̀ tó lọ́rùn fẹ́ báyọ̀ náà wọ́n ń ka Kùránì kò wọ́n náà fẹ́ sọ̀kalẹ̀ sí délẹ̀ ẹ̀pẹ́ nínú àbátọ̀ kẹ́límọ̀ yẹ̀gẹ́ kẹ́límọ̀ tó gbogbo ni a fẹ́ sọ Kùránì kalẹ̀ sẹ́mi ilẹ̀ yìí fẹ́ sọ̀kalẹ̀ ní àbí sọ́lọ́ ti gbẹ́ Jibril fẹ́ sọ̀kalẹ̀ láti bó torí pé ìtọ́lọ̀ ń gbogbo àti lọ́nà sọ òun náà sọ̀kalẹ̀ ní yìí náà alẹ́ fẹ́ sọ ti kalẹ̀ ń bò tí yìí ti ń Kùránì àgbọ́yọ̀ olè ẹ̀kọ́ náà fi bí aná náà ti kà á ẹ̀gbọ́n kọ̀ọ̀rọ̀ àwọn ọjọ́ ibi tó yóò máa ṣe ámì ámì náà ni wọ́n ní ronú ti ẹni tí wọn ní ronú gbé ní ẹni tí ń ẹni tí ń gbọ́ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ pé ó lè gbomi lójú èèyàn àyè máa ṣe ámì náà sáyẹn bá ta kọ̀ọ̀rọ̀ àyè jù bẹ́ẹ̀ lọ́gbọ́n ní ayé báyìí làwọn ti kà ilé bàbá alágbájá kò ní sí bó ti lapa lára rẹ̀ jọ ẹgbẹ́ náà tó di bí kùránì kan lọ láì ronú ìrònú tí kùránì a máa ràn yẹn lọ́wọ́ láti parí ọ̀dọ́. bákan náà sárkùn màá sí wàlhábà rùmẹ́nì ha téèyàn gbé ẹsẹ̀ kalẹ̀ téèyàn gbé ẹsẹ̀ kalẹ̀ kó má fojú di ẹsẹ̀ kórí ẹsẹ̀ ní tó tóbi kódà ìta pẹ̀lú sọ̀gá ayé náà kéèké tó bá ní ẹ̀sẹ̀ kéèké wà ní amáṣe wọ́n kẹ́ kọ̀m̀pé ẹ̀ máwọn ètò tó tóbi jù lọ ní. ìkànnì ọ̀sára ó ní àwọn rí ẹ̀sẹ̀ ìyẹn tó láyé àwọn sọ̀hábà àwọn rí ẹ̀sẹ̀ ẹ̀sùn tí àwọn bá ṣẹlẹ̀ nígbà pé òkè fẹ́ ń lu àwọn ni. láì sọ pé lóyún ẹ̀ṣẹ̀ yìí kéré àbó yíyà pé òkè ní tó fẹ́ wó àwọn ojú òkè wó pé òkè ló fẹ́ wó ọrụ wáyé. àwọn tó wá bá bọ̀rọ̀ ń àwọn ọkùnmọ́ra wọn. ó tó jọ lójú lọ́dọ̀ ni pé irú bá tẹ̀ ẹ wá nígbà pé ètò ìṣẹ́fẹ́ tó ti lójú lọ́wọ́ ta ló kápẹ́ mi náà méjì ẹ̀ẹ́tẹ́rí bí i oṣù ìrìn àrí ilé ìrìn àpé ìrìn àpé nǹkan mẹ́rin ọ̀tí lẹ́gẹ̀ bọ́ọ̀kọ̀ pé ọkọ̀ ní orí láyé èsì ní àwọn òṣèwà ní ní kankan mọ́ ààrẹ tẹ̀ lẹ́sẹ̀ kódà rẹ̀ jọ ń jọ sí fáyẹ̀sẹ̀ tó bá ń ṣe ní ọ̀nà ẹ̀kọ́ ní gbogbo bẹ́ẹ̀ ẹ̀dọ́ bá nípa ya lọ́gbọ̀rọ̀ ní ọgbẹ̀jẹ́ tí ó fẹ́ṣẹ̀ lẹ̀ wà láhàbàrù mẹ́lì ha lọ́gbọ̀rọ̀ máa sọ́ra bí ẹ̀ bákan náà mọ̀rọ̀ kọ́bà tùmbá ìtàhálà fèrè wà láhàlà agbọ́dọ̀ máa sọ lùwọ́ náà agbọ́dọ̀ máa sọ lọ́lọ́ tó bá fẹ́ tó bá fẹ́ ṣe ń tọ́lọ́ ń fẹ́ mi àbí tí ní kọ́kọ́ rẹ̀ àti gbangba kọmọ sọ ọkọ̀ mú wo nígbà bá ṣe dáadáa inú tí ó dọ́rọ̀ yẹn lọ́la fún ní sákọ̀ àti ilé yìí náà bákan náà àtàwọn sí òkú bẹ̀rẹ̀ kì bá lọ àtúnnà tí ẹ jẹ́ tí yóò bá ìbábọ̀ àtúnnà mú yóò dọ̀ ní wọn méjèèjì ìjọ jẹ́ kéèyàn tó nípa ayọ̀ ọlọ́run kéèyàn jẹ́ ní tí ó tẹ̀lé òfin alukur'an ó tẹ̀lé ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam fàyínà níbi dàá ìsẹ́rùbá rọ̀bà ó tẹ́ bídíà a máa yọ ọjọ́ ìtìpa ìpáyọ̀ lọ èyí ní bídíà fún páyọ̀ bídíà ìpínlẹ̀ oúnjẹ òkú rí parí ọlọ́run kò ní jẹ́ kí ẹ̀rí parí ọlọ́run bákan náà alhazar mílẹ̀ ṣírí kọ̀gẹ́rì ìwà kẹ̀gẹ́rì káṣọ́ra fẹ́ bọ ẹbọ ṣíṣe iye tó kéré àbí ètò tóbi wọ́n ní àṣírí fún africa kékeré á kọ̀ ń bí ẹ̀rẹ̀ sí tó tóbi

ẹwọ o sẹ́kọ̀ọ́ náà ni àyẹ̀wò kékeré torí ẹ̀ ní àlèmọ́ òfin tẹ́lẹ̀ àfihàn olórí ayé ẹ̀ pé síbílẹ̀ pé ráyẹ̀ jùmúrò ń pé ẹ̀kọ́ náà lélẹ̀ ẹni tí yóò bá ti kó délé ìyẹn ni pé ẹni tí yóò ti di kékeré bọ̀dà ní òun múlẹ̀ tẹ́lẹ̀ àti kékeré ní tó wá padà wà lùjẹ́dẹ̀ pé ẹni tó bá ti ń ṣẹ́ bọ́ ọ̀rọ̀ náà lè forí jù àlùmọ́nà mi ti ní àti lórí lórí bọ́ ìrọ̀ ayà ẹ̀ pé àti kékeré àti ńlá kálíbà àmọ́ bí ọ̀rọ̀ ẹ̀ bọ́ ṣe ṣe lágbára tó àwọn ẹ̀sẹ̀ kan wà tá ń kàlá òjò ọjà yẹn wọn káà ah, àwọn ilé gbáǹkọ́gbù ni wọ́n àbí wọ́n bá lápá yẹn lè yẹn bẹ̀ pé àtẹ̀tó tẹ̀sẹ̀ àtẹ̀tó tẹ̀sẹ̀ náà fojú rẹ̀ wẹ́nu wọ́n ní fojú rẹ̀ wo ojú rẹ̀ wo gbà ọ̀daràn ní léyìí o ayẹ̀ náà máa wò ó wò pé àwòbìlẹ̀ jẹ́ lélẹ́ ìgbọ́n tó bá ní eléyìí ẹlẹ́mọ́ ni o kódà ìmọ̀ ń gbé nǹkan tó rí fa ní àtẹ̀báyé wọn ní dégí ní ṣe a lè ní ọ̀rọ̀ òdílé wọn ní wọ́n lè pè ní orúkọ náà pé ájò ní ẹni ní ájò ní wọ́n bá wo orúkọ kẹfọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ìtòhun ṣe ojú tẹ́ tó régé lọ tó pààyàn lọ bájẹ́nà tẹ́lẹ̀ bákan àṣìfà fún adálùwájú bá àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa káàtó nímọ̀ èyàn sì ràn ọ̀rọ̀ èyàn lẹ́sìn àtàwọn ojúṣe rẹ̀ nídìí kí lèun fún páyọ̀ níbo ni páyọ̀ náà bá ti wá wá fún ọ̀nà olúkà tó bẹ̀ ẹni bá mọ̀ lórúkọ ọlọ́run lẹni tí ń ṣe ìtọ́lọ́run àtàwọn ojúṣe ní ìtòkùn dandẹlẹ́wà lórí títà fi múra ẹni tí ń páyọ lọ kò ní kó máa ṣe àwọn nǹkan wọ̀nyí bákan náà kẹ́kọ̀ọ́ kò tó hàn ìyẹn tó máa ń ṣàdúrà ìyẹn náà máa ń jẹ́ kí ẹni páyọ lọ ẹ̀kọ́ inú àdúrà anẹ́bí ni anẹ́bí àwọn ṣàdáwà sàlá ọmọ àtàlù kàlùhúdà wà kókọ̀ wà làáfáfá wà lẹ́gbìnà àwọn ìmọ̀ tó ṣàdúrà àtúkọ̀ kọ́lọ́n fún nípayà nípayà rẹ̀ ìyẹn tó máa ń ṣàdúrà láti nípayà ọlọ́ wà lè ìbáàdà kẹsìrọ̀ lè ìbáàdà ìjọ tó gbọ́dọ̀ pọ̀ ìjọ tó ọ̀rá yẹn wà náwà àtàwọn náfìlà gbogbo àwọn nǹkan lórí gbọ́ àtúntò yẹn láti nípayà ọlọ́ wọn náà أن يجعلنا ممن استقى ممن استقى ظاهرا وباطنا هذا لهم سواء ní olùpáyọ̀ lọ́nà tó pàtó àtìlẹ̀ gbangba gbogbo àwọn fara bí kájúyànjú kárí pé ní ó wà lára wa tó lè ràn wá lọ láti rí olùpáyọ̀ lọ́nà láti olùpáyọ̀ lọ́nà ẹnà ọ̀nà tó wá páyọ̀ lọ́nà lọ́nà kàtó ìdẹ̀ tó ní ńlá ìdẹ̀ tó ní kò ńlá pípa lọ́lọ́n fún ohun pa lọ́lọ́n bá bàrà láàrin àwọn èèyàn ẹni tó páyà rẹ̀ ní ọlọ́ni ń àwọn ọ̀rẹ́ ọlọ́run làwọn tó páyà ọlọ́run ọlọ́rẹ́ mi jàwọn tó páyà rẹ̀ lọ kánàjẹ tí ń jẹ́ olùpáyà ọlọ́run ìwọ́n láàrín pàní ìpáyà ọlọ́run bá yóò ràn wá lọ́wọ́ láti fi fún láti mímọ̀ ìlà lọ́kàndọ̀ pé ẹ̀ràn àpá sínú ẹ̀ràn bàbá mímọ̀ inú wọn ní pọ̀ torí pé kìí ṣe báyọ̀ ọlọ́run rẹ̀ ti kọ orí nǹkan mi yìí ká mẹ́bí ẹ̀dú àbẹ́ láti kẹ́kọ̀ọ́ ọ̀nà yìí lágbìyànjú láti pa nípa ayọ̀ ọlọ́run. نصيحة إليك يا باشرين الاستمرار والمداومة على طلب العلم. كما تسواجي تظلم مما ورث kó mọ́ ìjà wọn bẹ̀rẹ̀ gbà lẹ́kọ̀ọ́ kó mọ́ tẹ̀síwájú nígbà ní wọn ní máa wá. فقد كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم أدوامه أدوامه أني أحب العمل iṣẹ́ tánàbí nífẹ̀ẹ́ sí tánàbí nífẹ̀ẹ́ sí ní àdìwámọ̀ iṣẹ́ tí yẹn ń kọ̀ sínú rẹ̀ wọ́n wà lórí wáyà pípé wà ìkọlà kódà kó kéré kọ́mọ jẹ́ káàdì kọ́mọ jà ń lẹ́nu àkẹ́kẹ́ kódà kí jẹ́ mu kéré. ànábi ní tẹ̀sí pé iṣẹ́ ẹ pọ̀ ṣáàká abẹ́yẹ mi jẹ́ dáadáa òṣìṣẹ́ láàrin ọjọ́ mélòó náà ìyẹn ti fi lẹ̀. lábẹ́jọ́ wọn ní á ah, mo fẹ́ tì láwà wọn ní nínú ìjọ́ tó ní ẹ̀rí mi parí kùránì tó ti gbà ìjọ́ mẹ́ta wọn parí kùránì ìjọ́ mẹ́ta àbí òsìmí jọ́kẹ̀ kó tó di jọ́kẹ̀ ta kó tó gbé mi kó tó parí ẹ̀rẹ́ jọ́ mẹ́ta iṣẹ́ ńlá lè yẹ tàbí iṣẹ́ kékeré lẹ́yìn ìgbà wa parí méjì yẹn tọ́jú jọ́ mẹ́ta mẹ́ta parí ẹ̀ ẹ̀gbẹ́sẹ̀ tó pọ̀ lọ ṣe ọ̀wá sọ ọ̀rọ̀ ka Kùránì mọ́ fóṣù mẹ́fà ẹnìkan wá ń ka jíjí ń kọ̀ ọ̀kan jọ́ kọ̀ ọ̀kan ṣùgbọ́n ò sọ́ọ̀bù fóṣù mẹ́fà ẹ̀kọ́ tiẹ̀ kéré ṣùgbọ́n ó dá mọ́ irú wọ̀lá lálẹ́bí ní fẹ́jú mẹ́rin ní ẹ̀yìn tí jẹ́ kéré ìmọ́kò fún lẹ́gbà àtẹ̀gẹ̀ jẹ́ tó ṣe ń rú òṣìṣẹ́ ńláńlá ìrìnlẹ́ láàrin bí ọ̀sẹ̀ kan náà ló fi lẹ̀ wá lórí oṣù mẹ́ta kò dé díẹ̀ mọ́ iṣẹ́ tá ti ní ẹ̀ òní kéèyàn máa wá kéèyàn gbogbo ní mọ́ ṣẹ́wọ̀n kó má fi lẹ̀. wọ́n ní wàrúkà sọ́ọ̀lù yìí àìsàn iye ọmọ akẹ́kọ̀ọ́ yàtọ̀ wá kàdùgbà ká síbírìnì ẹ̀rọ lọ kóná síbírìnì ẹ̀rọ kóná tó dàngájá sẹ́nọ́nà lágbájá orí pàkó tó yá kíláàsì lẹ́jọ́ ń pàdé ní àbí hálùkọ̀ ẹ̀yìn lẹ́yìn ọmọ ìwògbà ẹni yìí rúrùn ó ní làkàrí ọ̀pọ̀lọ̀ ẹ̀ pé ó bí ولكن ينقطع عن طلب العلم تكبير ولا كلام وبعدين قال كده أبان يلي بما من حلقهم كده كده ẹ̀ẹ̀kan ní ẹgbẹ́ mọ́ni àwòrán ẹ̀kọ́ àbò àyíkọ́ ní oṣù ṣùgbọ́n ẹ̀wọ́ ní kí oṣù ṣú mi ṣú mi dàbí ẹ̀kọ́ wá lè ṣe wá lè ṣe ṣú mi. ó lè jẹ́ pé wọ́n tí wọ́n ń sọ fún yẹn gan látàrí rẹ̀ òṣìṣẹ́ tó tẹ̀ ẹ̀rọ tètè nínú ṣùgbọ́n tí ọpọlọ ẹ pé òṣìṣà àwọn ìpàdà yóò fi lè kọ̀fí ìlú ẹni báyìí ò lè gbé ìrìnà pẹ̀lú kọ̀fí ò lè yege. nítorí àjò ní pé wọ́pọ̀ lẹ́yìn pé nǹkan tó dé ní mọ́mọ́ ọgbẹ́rẹ́ lómi ìjẹba náà ti fún lákàyè lákàyè tẹ̀ lè kéré ìgbọ́n kò ní sí mọ́lẹ̀. wọ́n ní kí lákàyè ń mú lẹ́yìn tó mọ̀ ń sàkóso ẹni lóyẹ tó ń wà ní ẹ̀kọ́ ẹ̀ka nílùú mọ́ ìlú ẹ̀rọ ń sọ̀rọ̀ dáadáa ẹni irú ẹni báyìí tí ń kó títí bí ọmọ tí ó lè kọ̀ntínú ẹni fàlá ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹni bí òun lè gbé níbi ìmọ̀. wọ Abu Hurairah sáwọn bí Allah ta'ala àwọn ẹni Abu Hurairah sáwọn wọn ti sin Abdurrahman ìmọ̀sáfà pẹ́pẹ́ náà ó kò lẹ́rí orúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ kan ní áfíríkà orúkọ Abu Hurairah yìí. yàtọ̀ Abu Hurairah ní لقد كنت مرأة مسكينا ẹni mo jẹ́ èèyàn kan aláìní aláìní níní nínú ọ̀sán àwọn àtọ́jọ́ kọ̀ọ̀rọ̀ àmì àbúrò ìra wa. ألزم رسول الله صلى الله عليه وسلم على مني باطني wọ́n ní bàbá tó ní mọ́ nẹ́bí ní gbogbo ìgbà tó ń tẹ́jú kò ní fàánẹ́bí lẹ́nu àtàkà tí ní àbúrẹ́ àti ní mùdáwọ́n àdìmùdáwọ́n tún aláàtọ́lá bìlẹ̀ ẹ̀ ní fàánẹ́bí lẹ́nu ìyẹn náà ni eléyìí kò sì jẹ́ nǹkan tuntun wọ́n máa ń tẹ̀ láàrin ara tiwa náà ẹni tí wọ́n lè fi ó déédéé àbẹ̀ntí èsì alìkọ̀ṣeré àtẹ̀ntí ìwà sábà ń mọ́ṣálà ọ̀dọ́ tàbá kiri sọ́dọ̀ ìsì ìwà ẹ̀dù àbọ̀dọ̀ ìsì ìwà déédéé ẹ̀dù wà déédéé nì wọ́n ti fàṣọ́ra àbúrò rẹ̀ yẹ̀rẹ̀ fà áwà sí ọ̀sán àbàtí ẹni àbúrò rẹ̀ rà ti hafi náà sàhábà ẹni tó gba hadithi wá bí lẹ́yìn àbúrò rẹ̀ rà fún ìjọ ìyàwó Aisha tọ́jú ìyàwó ànábi àti anẹ́ ẹni tó kàn tọ́jú àti ìwà náà sí pọ̀ jù ẹni kan tó súnmọ́ ànábi rẹ̀ ẹni tó bá súnmọ́ bí ìmọ̀ tó ti farabalẹ̀ kọ yóò nímọ̀ jẹ́ ní jẹ́ ìrẹ́gbẹ̀ẹ́ ní ìwà bẹ́ẹ̀ ìyàwó ànábi ni àbúrò ní ìyàwó Aisha ọmọ ọ̀dọ̀ alẹ́bìnrin bá ní alẹ́bìnrin àbúrérà wà lè rán àbúrérà nǹkan ìsọ̀rọ̀ láàrin ọ̀sán ọba ọmọ ọlọ́pọ̀ tí ó ti gba ọ̀rọ̀ lẹ́nu yìí àbúrérà ó pé ẹ̀yin ọmọ ẹ̀yà ara ara ibi làbí ọ̀sẹ̀ gbòkú láàárọ̀ ẹ̀wọ̀n ará mọ́kà sẹ́yìn dé ní àjò wà lùmọ̀ nílẹ̀ ọjà lẹ́yìn lè fà ògbé mi ọjọ́ àríjẹ ọjọ́ àríjẹ ọ̀dọ́ta mi wá ọjà mẹ́bì ni àbúrò yẹn láti ní ọjọ́ tí láti gba àbí ìfi ẹ̀kọ́ wá nǹkan hmm? náà kí akẹ́kọ̀ọ́ látara ilé ta ẹ pé ní ìdúró sí ìmọ̀ àìmọ́jà ń bí ìmọ̀ ń gbà kankan a máa jẹ́ kí èèyàn ní ìmọ̀ inú wa kò fẹ́ àlùkò ẹ̀rẹ́ ìlànà kẹ́nà àwọn àpá wa náà lè síwájú ẹ̀rí àwọn sọ̀fìyánù gbáǹkọ́bù méjìlá ní nínú àwọn ẹni síwájú wa yàtọ̀ náà sàhábà ìkànnì sọ̀fìyánù gbọ́nà ẹ̀yẹ́ ìlànà ìkejì sọ̀fìyánù gbọ́nà ẹ̀mọ̀sáwòrán رحمهم الله تعالى رحمة واسعة أو يفننوا من أن الإسلام بن عيينة لا ظن أمره من الجنان نحو عشرين خلق أنا كبدأتي وبدوت بني أفارة بعمر بن الجنان كما قال حديثي في 20 years. And so ẹni ẹgbẹ́ tàbí wọn lè pọ̀ àbí ẹni ẹgbẹ́ tàbí wọn lè tó tó bá náà àfáà ìgbó tà fà àwọn àwọn pẹ̀lú wọn bá lọ sí ẹ̀tọ́ dé ìbẹ̀lẹ̀ òdòdó ìjọ kan kò sọ́nu dé àgbà táwọn àfáà yìí fún ìsinmi díẹ̀ bóyá ń bá rẹ̀ àbí tàbí ẹni fàkọ́ra ọ̀pọ̀ àfààní ẹni nínú ẹni tí a lè pè ní ẹni tí amúlùkùn dìnnà ìgbà ẹni yìí o ẹni tó ń rí láì ní tí òun ń fọkàn tán tó jẹ́ sípò lọ́dọ̀ ẹni òfìànù sàórì wà mùsùlùmí ìgbìyànjú àgbàlù gómìnà ìkan nínú àwọn ẹni ìṣíwájú náà ní láàbàmà ṣe ọgbàgbà ìṣẹ̀lẹ̀ ìrẹ̀kánà ẹni mùsùlùmí ìgbìyànjú àgbàlù náà òun náà yóò lọ́dọ̀ ṣúgbàmùgbà hajjaj fún ogun ọdún ìfin kọ́ ìlú ọ̀fọ́ra ìsáàbùgbò wà ní haka ti hadith ṣe ọba ẹni rọ́bẹ̀ mọ́ ẹgbẹ́ lórí hadith ti ṣúgbàgbà wa títí ta ní fọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́fi dájọ́ títí mọ́tòdì fún ìjà fàrẹ̀ sọ torí pé òun lọ́mọ kí òun rẹ̀ tó dúró títí àbí ìjọba gbọ́rọ̀ ṣúgbà ẹwà lọ́lọ́ká ní lọ́dọ̀ ọmọkúrò jáfà lọ́lọ́ká ní ṣúgbà ló sọ òní ẹ̀bí dájú ká òótọ́ ló sọ tó bẹ́ẹ̀ tó túmọ̀ ìpèrè sẹ́ni bá testify. ẹ gbégbá mi là ń àwọn obìnrin náà mòdodo wọn lọ bóyá sọ ọba tẹ́ẹ̀ bá rẹ nìyẹn irú ọjọ́ ìgbàlódé sara fún ìfọlá ẹ̀fẹ́ dúró tí wọ́n dáadáa àìbẹ̀kọ́ ẹ̀nà bá òkè mí ọlọ́mọ tó bá dúró tí wọ́n dáadáa ìfọwọ́ tí wọ́n á já lọ ìjà lọ gbọ́dọ̀ ilẹ̀ náà lórí bẹ́ẹ̀ sọ́yìn bá àwọn dáa ló wà lọ́wọ́ orí bẹ́ẹ̀ àwọn tá sọ́yìn bá àwọn tó ń tún wà báyìí sọ́yìn bá sọ àwọn bá ẹ̀ yóò ní àtúnṣe rírì ọkàn yóò balẹ̀ pé لا يمكن أن تكون كافر أنا كنت من الأعداء محمد بن جعفر ولا جسدي شعبة وقوضه حسن وصيبة فيقول ذلك من أحب العلم ورغبة فيه أنا قال له يقول في منذ جوفا جوفا فاتح فإنما كفيته kọ tó íńtírẹ́sì lórí ìmọ̀ ni o wọ́n pé àwọn kan ti wà nílùú wa ìléwájú ọ̀lẹ́ńtẹ́lá àbá ìmí ò lè tẹ̀lé five years tí wọ́n fẹ́ yàwó àbá lé ní tí wọ́n wá kiri òjà bí fùfú lọ́dún mọ́ lọ́kọ̀ àbá lọ́dún mọ́ tó wọn lòdè tó àbá ló ń tó rẹ̀ tó wà ní ọmọ ìtàn ẹ̀ ìmí ò lè tẹ̀lé five rẹ̀ náà bẹ́ẹ̀ ẹni pẹ̀lú mọ́jẹ̀mú kọ fún íńtírẹ́sì sínú ẹ̀ ní o kọkàn mọ́pẹ́ lọ́dọ̀ àpá àlásẹ̀kọ́ mọ́pẹ́ lálùkọ̀ látàn o lè kẹ́kọ̀ mọ́ sọ́jú wọn sọ̀rọ̀ mílí gọmọ́ fún tó ń sọ fún o ní ẹ̀sọ̀ íńtírẹ́sì ọ̀pọ̀lẹ̀ áṣàlẹ̀ ń sọ ni ọ̀rọ̀ dáadáa ló sọ orin yẹn sí àṣàmùkàṣàrì nẹ́fìtìtì kan nínú àwọn ìkan nínú àwọn àlùmọ̀ọ́sẹ́ fúlàní tó ní tẹ̀sí ẹ̀kọ́ ní kíra nínú àwọn àpáàkó lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ní lógàmù ìwọ́n lọ́rọ̀ àpídà àpídà tí ẹ̀láyè wọ́n ẹnu lọ́kọ̀ ní pé fáà بتنسيق العلوم اللفظ لي من وصل جامعة أقول إمام الكلمات كلهم يقول لي أني سهل أي سمي بتنسيق العلوم لا تنسيق العلوم láti lè káyẹ̀ bá sí lórí ọ̀rọ̀ ẹ̀rí olódò mọ́rún ju pẹ̀yẹ̀ tí ẹ̀wọ̀n táyẹ̀ fún gádùn lérè ní orin àbí àyíwá ẹ̀rẹ̀mí ìlú bá ń gbọ́ ní ibi tí gádùn tẹ̀ ẹ̀kẹ́ sínú ẹ̀gbọ́n tó bá wà ń di tó ti ń dá bá sùn ní ọ̀rọ̀ mọ̀kan lòún jọ mò ń wádìí ẹ̀ fínífíní kébò ló ṣe rí olólò lójú àwọn ìgbàdùn akọrin àbígbàdùn ẹ̀ka lóbìnrin lọ pàtàmọ́ yìí lè tọ́rọ bá ń lè hálẹ̀ àwẹ̀ sọ́tí pàtàmọ́ yìí lè ìyẹn pé nígbà tí máa ń rí ọ̀tẹ̀tẹ̀ tí ń kó sókè nítorí pé mọ́tí alákọ̀wà tó lọ́dún pọ̀ tí mo wá rí sọ́ọ̀fù ọ̀gbọ́n tó wọ́n náà ṣe máa tọwá fún kẹtọ́ tọwá sọ́fẹ̀tọ́ gbà inú rẹ̀ ó dà ìlú inú àbá àbí ó ní tó ń gba mọ́sálà tó bá lọ́jú kan tó bá gbá gbà tó ń gba padà gẹ́ẹ̀tì ẹ̀ bínú ṣe máa ń tó ń bá rí mọ́sálà kan sọ ó ní wàsọ̀ rírì àkìlámì àlà àwòrán fi hà ní báyìí mi ti ṣe kẹrẹkẹrẹ lórí ìwé tí nǹkan jẹ́ra nítorí ọmọ kí ó sì máa ń lẹ sí láwùjọ ìgbà ní ká pọ̀ nǹkan àwọn oníwèé tó máa ń kọ ẹ̀rọ ilé kéwú ó wá di bí kíní ká àbá àti káfíńtì kọ́pì ẹ̀ káà lè rí kíra lọ. ọ̀rọ̀ káà lè kéwú ọkọ̀ péjì márùn-ún tó wà bẹ́ẹ̀. àwọn ẹni ìṣíwájú àwọn ọmọ nǹkan gbogbo ọmọ wọn ni ó ní wọn kọ ọmọ tí báyìí ti kẹrẹkẹrẹ lórí ìwé. ń ahàlá mí òun gbádùn rẹ̀ ó dùn ju dukat nítàbà tó lè sí ní ìsúnmọ́ rẹ̀ ní akọlábò wàlẹ̀ òṣàk àbí olólùfẹ́ kàtẹ́yàn rí téyàn jẹ́ rí nẹ́kìrì fàtàtì ìdúfihá نتري لألقي الرمل عن أوراقي olódòdó bí obìnrin ní ṣe máa ń nu nǹkan ẹ̀tọ́ rẹ̀ sátúrọ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn tè lọ́jọ́ lọ ọlá alọ́ tí a fi máa bá fi a ṣe ìtòlùgbẹ̀yọ́ ni àbí tún فأران الدجى وتبيته نوما وتبقي بعد ذلك لحاكي وني أبيت ساران الدجى وني أرمي تتني بوان سايسمو lóru ọ̀tùbítù náwó má tí ó wá kòrò yẹ sùn fẹ́fẹ́fẹ́ bóyá jọ wá kíláàsì èmi fáìsù ìwọ́díkín tọ́sùn lọ ọ̀tẹ́mùgì ìbádà záàlìkà lè hákí wọ́n lájọ pé tẹ̀sẹ̀ náà wọ́n lọ fẹ́ bá mi ìdúrà pé kò lékè ní ọlọ́run àjọsà ìsún ní ẹ̀gbọ́n tó láwọn ọmọ yẹn ká àgbàlagbà ẹ̀yìn gbádùn wá ìṣe àdúgbò sí ní ó lè kó wọn náà lè máa bóyá wọn sùn òun òde gíní òun òsùn wọ́n ní wà ṣó bá tó bọ̀nà Hajjaj rahimahullah yaqulu fi hadithin wọ́n ṣó bá tó bọ̀nà Hajjaj ó ń tọ́pa kan tí ò gbá sáàdì sí irin làbí kò nílẹ̀ wọ́n ló sọ pé làwọn sọ hà nígbà tó wá wájú àgbẹ̀ wá sáàdì sí irin lẹ̀ káìpó nílẹ̀ ní làkánà àhápa ìlẹ́yà mi áyí wà máa lé wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ ju áhálé lọ ara lé mi lẹ́yìn látọ̀rẹ́ àwọn ọmọ àtìyàwó wà máa lé àti dúkìá wà wá láti wà náà tàjùmáyé hadith kanu bó ṣe ṣe wàhálà tó ká àdìsí lọ àpàṣẹ kálùbà fáwọn afá àbọ̀tí níkà funfun mọ̀ تايم. فتكون táìmù وتكون أيضا بعيدة عن الشواء عن المشاكل أني طبعا بيتني مما أو نيفي مالي أو عجينا في المشاكل المشاكل أما وعلى الجبن وشواغل

فالاستمرار على طلب العلم والمداومة عليه يقول النبي صلى الله عليه وسلم أن في آتني ميما كما كان غوغا أنا من صنفار من سلك طريقا أن كان تبقى ونكا تبقى ونكا يلتمس فيه علما تذكرون أي إن في وايما أنا دي تولي أي كون تعليف واما فوق ní arí ìtajà kó ilẹ̀ àbá ń lọ lé kéwù àbí à ń béèrè béèrè àbá ń ka kíra ni ẹni tó ti lè ka kíra bó jẹ́ ìwé náà lọ mí ń ka àbí à ń gbọ́ pẹ́sẹ́sì à ń gbọ́ lẹ́kítọ̀ ni ìyẹn sánà mọ̀ náà nìyẹn ẹnìkan tó bá sánà kan tó fi ń wáyé mọ̀ sàhálà lọ òláwù fún mi tọ̀rí fún ìlà ìjànà ọlọ́run bó la ọ̀nà fún ẹni bẹ́ẹ̀ tí ìwà àìpẹ́ ìmọ̀ sáníyàn bá dá ọ̀nà kíní ọ̀nà àlùjẹ́nà nìmọ̀ sáníyàn yẹn bá dá sọmọ náà mú ìtumọ̀ ilé ni pé annal ilmu wal mudawamata ali musilun ila aljanna sí ibi iznillahi ta'ala ẹni tí bá ń kọ́ mú wà aljanna faqala Maliku rahimahullahu àlìmọ́ mọ́lì tún ní láyé ń bá tẹ̀lé àṣàdé kò tọ́ fún èèyàn tán ìdá òkèlè tí ma tó fi máa lẹ̀ ìmọ̀ wà lọ́dọ̀ fi máa lẹ̀ kò tọ́ obìnrin pé òun ṣiṣẹ́ afáfá yẹn ṣe ń ṣe o àbí obìnrin kọ́ nǹkan mọ̀ ń kéwù kódà bọ́ ọjọ́ nídìí ọwọ́ bọ́ ọjọ́ ìtajà náà ọmọ kọ́ ìmọ̀ sí ọmọ ká ọtí mọ̀ bí ìyí tọ́ náà ṣe kí ni sàǹfààní fáwọn èèyàn ọmọ ló fún ààrẹ ọmọ ló sàǹfààní fáwọn èèyàn ọ̀pọ̀lá fún abigatan rahimahullah ta'ala látàzálù aliman oní mímọ̀ lọ́wọ́ máa jẹ́ máa kún tàmù tààlímà lókùn àtọ́ bá kọ́ ìmọ̀ kóra kọ wà ní alimọ́r halakulẹ̀ ìdàdíyà oní mímọ̀ náà sì ní ẹ́ lókùn àtọ́ fi àti jésù báyìí kóra kọjá de jáníà kó ń tajà ìlànà ọtí di kíni ọtí dàlá ìmọ̀ kánjọ àìpé ìmọ̀ ìfà ìlú ilẹ̀ ni وقيل عمر بن العلاء رحمه الله تعالى أني حتى متى يوصل بالمال أن يتعلم ìgbà wo ni ó dá kéèyàn kọ́ mọ́dà ìgbà wo ló dá kéèyàn kọ́ kọ́ ما دام تحسن به الحياة أو تحسن به الحياة Fúnfà tó bá fẹ́ jẹ̀mí lọ́nà kọmọ̀ dàbá òfin ní ẹ̀kọ́mọ̀ fún gíráyẹ́tì. Ọlọ́mọ́lọ́ ní ẹ̀kọ́mọ̀ ọmọ kọmọ̀ lọ́nà ni. Ẹ̀kẹ́ ìmọ̀ ìsẹ́yìn máa ń kọ́ lọ òní ẹ̀rì. Kàyà àti ìsẹ́yìn máa ń kọ́ lọ́yìn. Ìyẹn máa wo ṣẹ́dù yẹn lọ́sàlẹ̀ ẹ bá سفيان فأخذ عليك رحمه الله ومن أحوج الناس إلى العلم العلماء لما أنت تريد المجلوجة ثاني أو أعفاء ثاني فقالوا كا أيوة كانوا أستاذ من الناس النمس يعني هو يصدقوا أن يقرأ في báwọn sáàdù lè tó ń ka ìmọ̀ lórí látírà pẹ̀lú àtírà tára ń kíláàsì láti pọ̀ jù àwọn àpá wa ní tó ń rájù bẹ́ẹ̀ lọ pẹ̀lú pé فبالك من الذين من يدور عليه أما أصابه ويوسع ويدشين أعوذ الله وعليه من تحتاج بيه بقول من يبقى بطيء أن يمتعوا كما كمالون سيئوا قال الله الحمد لله هذا الشيء يفعله ويصافى هذا ويذكر أن أحمد رحمه الله تعالى فني نوع سوى في الإمام أحمد قول الرسول فني مع المحبارة ilà ìlànà kàbárà pé mahabaro ìyẹn pé ìbò tàdá àtàmì ń kọ tàdá yìí á gbowó tàdé yìí nítorí pé yóò kọ ìmọ̀ níbi yóò kọ fún yìí. àwọn ìkàn nínú mọ̀ nínú rẹ̀ láwọn ti kọ́ mọ̀ tó ẹlòmíì sẹ́ẹ̀ ní rí lálùkọ̀ inú ohun tí ó wà nínú ìrírí ẹni gbà ìta ti mọ̀ náà bí lékeré kékeré. ń gbọ́ náà ní o ó lè gbà bó òun ti ilé eléyìí ti fi sí àwọn ẹni ìṣíwájú wa kọ́lá ṣe é kòkòrò òfèmí ní wàṣínà ọ̀la tààlà ان المثابرة والاستمرار على طلب العلم يتعين على طالب العلم أني في أدن مما كما جاوب ينبع كثير ọ̀ràn yẹn ló jẹ́ fọ́mọ akẹ́kọ̀ọ́ àyẹ̀kùtù làjùmùdá fi ìdàrá kìlẹ̀ ẹ̀yìn ọ̀sọ́bẹ̀rẹ̀ àlẹ́ yìí pé ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ gbìyànjú láti ní mímọ̀ tó gbọ́dọ̀ ṣe kúrò wà á yà ṣẹ́yìn lọ bí padà tàfẹ́lì tí ìbá tó wá ní tán ó tó kú gbọ́dọ̀ gbìyànjú ó tó gbọ́dọ̀ ṣe kúrò láti kí ni láti máa dáàbò bò láti máa sọ láti máa dáàbò bò ìmọ̀ láti máa sọ ẹ̀rí ó ṣe pàtàkì fún ẹnì wa kàgbìyànjú وقالوا تكون أيضا بعيدة عن المشاكل والشواغل التي تشغلك عن طلب العلم أني أردت أبا يسوع nípa wípé ní èyàn gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí àwọn mùṣkílà àwọn wàhálà kan àti àwọn àìrójú tí jẹ́ kí الشيخ هنا يحذر من عوائق الصلاة ẹni tí ṣéèkì mọ́tòkì ló ń sọ fún ẹni pé ẹni tí bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ jìnnà sí àwọn kẹta àmọ̀ tí ó sáàkù àwọn gàgá tí èyí jẹ́ kéèyàn rí mọ̀ wáyé àtẹ̀sí rẹ̀ ó pọ̀ ní òun ní alìmọ̀ṣáàkì ló ń sọ àríyá mọ́ṣíkìlá ẹbí bí ẹni tó ti ní ẹ́ tó ti tẹ́lú jọ walikọgbamiya walifardiya àbí ti délé àbí ti tí ẹ gẹ́gẹ́ tó yọrọ lọdẹ àwògẹrì àbí mà yóò rí filham wà yóò ṣùkúrò ìfẹlẹ ìyẹn máa kó ó máa ń kóró yóò yí lọkẹ ẹlẹ́mìí lè gba ọ̀rọ̀ yíyé díẹ̀ o pẹ̀lú lákòókò yẹ ẹni tó kẹ́kọ̀ọ́ ń sìn ẹ pé ní ọmọ sílẹ̀ àkànṣẹlẹ̀ lákàtà bóyá mo ṣe lówó tààrà ìpínlẹ̀ ó tún ní tọ̀sẹ́ǹsì ìrònú yẹn ló dé bí ní nílò abáni ẹgbẹ́ tí ra mẹ́rin jáde sílẹ̀ rẹ̀ tó ń gbé tí wọ́n ti kú tí ó gbé tó dé pé lòun ló lórí wa ìtumọ̀ kò ní ìpé muskila ò ní wà tó ló bá kó léyà jù kọ́ ní rímọ̀ fẹ́rẹ̀ kọ́ kò sígbà tó yẹ ní muskila kò lè má jẹ́ tówó ó yẹ kó bóyá ní ọ̀kẹ́ ní ọmọ rẹ̀ lórẹ̀ ọ̀kan lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ibẹ̀ lọ́fẹ̀ẹ́ wà ó yẹ kẹ́tì fàrdíyà ti ara rẹ̀ náà ni ẹ̀rí pàápàá jù lọ àwọn ìròyìn ìròyìn kan ìdára pé ìyẹn mọ́ ń làbọ̀ wàhálà mi ti yẹn làbọ̀ra rẹ̀ lọ́rùn ọdún ní sẹ́ẹ̀tì kan tó ń lé ọdún ní bros bí o ti wá rí pẹ̀lú ọ̀rẹ́ rẹ ọwá fún yẹn ní àgbà àti ìlú wà lọ́kàn rẹ tọ́bi dé kíni tọ́bi débi tọ́bi kẹ́kọ̀ọ́ ọkàn mọ́ mi rí jẹ́ gẹ́gẹ́ ní fàáyín mọ́ gbọ́ wọ́n fún un ìkẹ́mí ló ti rò lọ ayà agbọ́dọ̀ kí èsì yẹn ní àwọn akọ́kọ́ ní mímọ̀ yóò rí pẹ̀lẹ̀ hàn ní tó yẹ kí yẹn máa ronú wà yóò ṣe lè lè fàyè tí ó ti máa kó àìrójú bá kí ni àgbà ọkàn tẹ́bá wo ìtàwọn ẹni ìṣíwájú lé àwọn kẹ́mí tó ṣẹlẹ̀ sí tẹ́lì tó máa bọ́ọ̀rọ̀ ẹ̀kọ́ yóò yà ẹ̀ lẹ́nu náà pé tán bá gbé léyà jù yóò kọ̀ dí àwọn láti láti rí wọn. bákan náà nínú àwọn nǹkan tí ó jẹ́ àwa nínú àwọn nǹkan tí wọ́n ń kọ́ dí ni níbi ìwá mọ̀ wọn ni àlèṣìgá ibi tàbílì kàmàlì yàtọ̀ tẹ̀mà áàrì tí ó máa ń tẹ́kìrà ìfà lórí àkàmàlì yàtọ̀ àwọn nǹkan tí è ṣe dandan tí è ṣe pẹ̀lẹ̀ àwọn nǹkan ọtí rí jẹ ọtí mú bọ̀ tí ọtún wẹ́ àwọn nǹkan ẹ̀jẹ̀ gẹ́tì rí ọdún mọ̀ pé wọ́n kọ́ límù lẹ́ límù ní ẹ́ ìdí tọ́nà bá lọ rí jẹ ọ̀tá nǹkan mọ̀ lọ ṣùgbọ́n ọ̀fẹ́ dúró ní kẹ́jẹ́ wù tiẹ́ náà àgò tí àbúlá gbẹ́jára ẹ̀rí lọ́nà fẹ́ rí mínẹ́lì mọ̀ á ti gbẹ́yà jíjẹ ní ọtí rí nǹkan jẹ ẹ̀rí arínú ẹ̀sọ́ láti ní wá ti rí búrẹ́dì sínú omi tó wá ti rọ̀ ní <laughs> ìdẹ́gẹ́ni ètò lágbára ni ṣùgbọ́n wọ ọmọ akẹ́kọ̀ọ́ náà lọ fẹ́ lo tó àìjì àìjì tó ti fẹ́ kẹ́kọ̀ọ́ pé yóò tẹ́lì ní tó ti pàdé ọmọ olówó tí ò sì jẹ́lá ìgbó wá ń ronú sá ibi tó kàn rí wà lọ ó ti ti rí jẹ ṣùgbọ́n ọtá fẹ́ àwọn kàmàlìyá tẹ́sẹ̀ dọ̀rùrìyá lọ́rùyá ti ní kọ jẹ ọdíjọ tí ó bọ̀ àwọn tí ó jẹ kó pé dáadáa ó yẹ kó jẹ tó wá náà ní káfẹ́ léèdì káfẹ́ léèdì ọmọ akẹ́kọ̀ọ́ tó bá kọ́ yẹn léyà èdè wọn rẹ kọ̀kọ́ pàmọ́nká pàmọ́sà àbí bí fífẹ́yàwó àbí ilé gbígbé àti gbé kan kò tó tẹ lọ́rùn ẹ̀yìn tó bá kó àwọn bùkátà kan léyà láti tó kọ́mọ̀ ọ̀dẹ̀mọ́dẹ́mọ̀ yẹn mú bákan náà àlùkò ọdọ́ fi tọ́lá bìlẹ̀ ẹ̀yìn tó yẹ máa kọ́mọ̀ láì tètè sí ọgbọ́ láì má lè tó wàkẹ́sọ́rọ́ mi kàn náà kò lè fẹ̀rẹ̀ ìfẹ́ ìlànà ìbàdàn rẹ̀ láti ká dídú ká làwọn tó bilé tó kẹlà ilé tó kẹlà ó bọ̀ títún lọ jọ́ ilé tó wù báyìí láàrin oṣù méjì oṣù méjì ní oṣù tí yìí náà lẹ́ẹ̀ fọ́n ojú ọ̀nà láàrin ọdún kan ilé tó mélòó ilé tó mẹ́rin àbí kí ẹ má lè ṣe mọ̀ lágbàmọ̀ alikọ̀ kan kí èyí ṣe ń tán sọ ní òdà kó má lè dé ní wọ́n gbèsè ń fa ìlú. àwọn olùmọ̀ṣáyẹ àwọn olùmọ̀ṣáyẹ àbá àfọ àti ẹ̀yìn ọ̀yàn láàyò bẹ́ẹ̀ fẹ́ẹ̀ lọ ń tẹ́tí àbábà kan. jíra kan náà ní ọlọ́ọ̀kà lọ́dọ̀ àbá mẹ́rin hmm, ìgbádùn àbá yẹn àbí kíní kan. ẹlòmíì bẹ̀rẹ̀ kéde pé òṣèkókò gbádùn bóyá pèlè tètè ní ìfẹ́jọ́ ṣùgbọ́n láyé wá ló tó bá ti tún yóò tó gbọdọ̀ ẹlòmí lọ yóò tó gbọdọ̀ ẹlòmí lọ ní ọ̀dà nínú àwọn tí mo ń kọ níyàn láti rí mímọ̀ ni. bákan náà àpapọ̀ dóró kọ́bùlà pàmọ́kùn kí ẹ̀rọ ti sọ̀rọ̀ rẹ̀ dọ̀gá láì sí jẹun kánú tó ti di mufti kò máa ṣàlẹ́jì àwọn èèyàn káàkiri kẹwàá yìí sọ pé ẹnìkan sọ pé òun òun mọ bàlágà jù gbogbo kíni gbogbo ìkóyì

gbogbo àwọn kan ìwọ̀n rí nínú àwọn tí ma ń kọ̀díyàn láti mọ́ rí wọn náà káwà padà sí ọ̀rọ̀ bàbá lókè ní nàbà 22 ẹni wà háàbà wà ní àǹsọ́ọ̀kà ayú àpọ́ọ̀lẹ̀ bàbá ní mo tún ń ṣe nà sí àfúnrẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ bèlè ìtìmọ́nù bí kó tóbi ọ̀làmá ilẹ̀ lùmọ̀tàkọ́ dì mẹ́ni kí ọ̀sàkólé kan pa síra àwọn àfá ẹni ìṣíwájú wa tó ti lọ àwọn ẹni ìṣíwájú àwọn alìmọ̀pàpọ̀ demon ẹ̀rí fẹ́dí lọ àkúlé kanpa síra wọn nítorí alìmọ̀há pèsè gẹ́gẹ́ bí àwọn sọ̀rọ̀ sí kútùbù síta kútùbù síta àwọn onágbà lẹ́rù pẹ̀lú kútùbù síta sọ̀rọ̀ sọ́yí bukari wá ní ẹnìkan tí ilé ń fàtẹ́ nílùú wà yìí buhari láti ní ó kún jù tí wọ́n ti tẹ́lẹ̀ bọ̀ wà ní fàtẹ́ kí ni muslim wá kù mọ́ ẹ̀rùkọ́ aláìdá lọ́kùnrin náà sọ́yí bukari sọ́yí muslim àwọn mẹ́rin yóò kún kọ́ súnmọ́rún tìrìmídì mọ́nà sáyé Sunan Abu Dawud àti ìrìnàjà kàdù ní mọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ gbìyànjú kó nílé ọmọ nílé ní orí tẹ́tẹ́ kàdù ní mọ̀ kàmọ̀ kàwọ́n táyé bá gbà ní tí yẹn ráyẹ tọ́lábá tó lẹ́yìn mi ní tó yẹ kí yẹn fi ṣẹ́rí Bukhari dé délẹ̀ ẹ̀ṣẹ́ka Abdul Muhsin Abad àbúrò ọláfàálà wọ́n ti ṣẹ́rí okúndùn sípà ẹgbẹ́ Bukhari Muslim àtàwọn mẹ́rẹ̀ẹ̀rin lókù nítorí ṣẹ́rí lọ bí fifty years ńlọ bí ọdún mẹ́wàá sẹ́yìn ẹ̀sìn tí wọ́n ṣe áfúlà rẹ̀ sí mẹ̀dínà káà ní ọdún tó wá gbé Bukhari padà òkè ìṣẹ́ni tó wà níbẹ̀rẹ̀ alẹ́kọ̀ọ́ tó wà lè ṣe áfúrẹ́ lè wà dáa ẹ̀kí wọn àjòkó wọn máa lòdì ẹ máa lòdì òkú lòdì gbogbo ẹ̀dẹ́ máa bọ́ wọn àfẹ́ẹ̀sì lẹ́yìn òde lẹ́yìn mọ́ lálẹ́kọ̀ọ́ yìí àgbègbè àwọn ẹ̀dẹ́ ti kálukú wọn bẹnu ẹ̀ wà rọ́ọ̀fù wọn lọ́jọ́ mọ́ lálẹ́kọ̀ọ́ yìí ìdílé là máa mọ̀ wọn fún lẹ́yìn lọ́sọ fún sọ́ọ́ lẹ́yìn ẹni kò dẹ́ni tó dàbí àfa àtàwọn kò dẹ́ni tó dàbí bàbá àtàwọn. àbátara ṣe sẹ́rì ìyá afọ́jú ni wọ́n o tó bá ti ń kaná tó bá ń tó bá ka hadithi kan fún wọn ẹ̀yìn bá lọ́nu sámílà kan lọ wọ́n gbé sámílà gbé sínú tìrìmí tí wọ́n ti sámílà tó bá ń ka tó bá ka hadithi kan fún tó bá lè sẹ́yìn tó wà sọ àwọn rọ́wì yẹn ìbùnú kìíní kan kìíní kan ó gbélé lé láì gbé kankan lórí náà ẹ̀mọ̀ lọ́wọ́ gbé ẹ̀dìn lọ́gbìn náà ti yẹ ẹ̀dìn sálíkọ̀ àwọn kótó lè fẹ́ ó ṣe pàtàkì torí pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí tí àámọ̀ ẹlẹ̀ náà ọgbọ̀n rọ̀ áwòlì Bukhari àbí rọ̀ áwòlì kíni Muslim àwọn ibi mọ́jà tèmi ti bẹ́ẹ̀ ti máa وغيرها من كتب علمائنا رحمه الله àtàwọn tíra míì náà nínú tíra àwọn àfẹ́ẹ̀sì وليس معناه ألا نستفيد من كتب أهل السنة المتأخرين فهو الرجل kéde pé tòmọ́ tá ń sọ ní pé àwọn àfá àtàwọn lẹ́yìn tí wọ́n ní sáǹfà níbi tíra tí wọ́n tíra àwọn ẹ̀kẹ́ tó délé ní àti ìbàkọ̀tí mọ́ ìlàwà ọ̀wọ́lá hadith àwọn ìbàkọ̀tí mọ́ ìlàwà bá ní àlìgbára láti sọ ìbàgbà wa lẹ́nu tiẹ̀ subhanallah ọ̀rọ̀ ọ̀tọ́kùnfọ́ ọba ní nǹkan àgbáyé ń bí kò ń ṣe pé ká ní àwọn tó wà lẹ́yìn à ní gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn o ó yẹ káwọn kan tún ẹ o ètò ìbájú jẹ́ nǹkan àtọ̀gbìn ní gbogbo ọ̀rọ̀ àwọn àlèmọ́ ìbúrò tó ní àyè ti ẹ̀kú náà mọ̀ta àfẹ́rí náà ọkùnrin torí sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹjọ àbá gbé kájọ̀ tó àbàbà sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹdógún kọ́lá ń lò rẹ̀ nítorí pé ká ní kàfún fún tíra àfá ẹni ìṣíwájú láti bẹ̀rẹ̀ wá àti gbogbo ẹni tó bá rú ní ìlànà tó dáa wà á kàdà à ń sọ̀rọ̀ kọ́ ní tàkàtò kọ́ specialize lórí ọ̀nà kan bá dà ní mọ̀ àtàkà lè lé ìmìnà ìdàlómi dì níyà lẹ́yìn ìgbà tó ẹ̀tọ́ ti kọ́ àwọn ìkẹtọ́ ní inú ọ̀rọ̀ ẹ̀sìn ìkẹtọ́ níbi tẹ̀síf oníbi tàfíì oníbi fíkẹ̀ oníbi ṣàlẹ̀ kọ́ wá mú ọ̀nà kan fàyíntún bóyá ó fẹ́ jìdò ní àtẹ̀sí rẹ̀ fẹ́ jìdò ní lórí ọwá gbájú mẹ́tẹ̀sí lẹ́yìn àtọ́ ti máa ń ọmọ yòókù kọ bá tẹ́tẹ̀ sí ẹ̀rọ lọ́wọ́ lọ́sùn bóyá yẹwà ẹ̀jẹ̀ kẹfọ́ oníṣe kan ó ti specialize tó bá débi kàbí ẹ̀hẹ́n kòrìkòrìkò ní tẹ̀sílì ọgbàmù àbí ìsúlì kan wá béèrè àwọn nǹkan tó tẹ̀jẹ́ ìkẹ́dẹ̀dẹ̀ lọ́rọ̀ ọ̀rà kídà lọ́wọ́ ẹ̀ níbẹ̀ tí wọ́n ń ṣe ọgbẹ̀nu ẹ̀mọ̀káwé ṣe ẹ̀fẹ́ pọ́sìtì wáyé ṣe mọ́tà kídà náà wọ́n fi ní mọ́ àtúwámù tàbí tí é ti pa àbí òní mo tún jẹ́ díríkù fídì kan ìtẹ́sọ̀tún kò ní gbogbo ọ̀kẹ́ kọ́mpìtẹ̀tì náà yóò kù ọ̀ ní ṣe ọ̀ ní mọ̀ àyíká ní ọní sàfẹ́jì ni wọ́n ìgbọ́n ọ̀rọ̀ fífi ọ̀gbọ́n ọmọ mẹ́sìn kàlùwàlá ọ̀dẹ́ á ní àbọ̀ ní mo tó bá mi jẹ́ wàá mọ gbogbo yóò ọkẹ̀lẹ́ mọ́ jẹ́ ní ẹni tó bí ilẹ̀ jíjò tó yẹ tó yẹ pé ẹ̀tọ́ specialize lórí chicken adẹ́mọ́ náà afá mi látàrí ìjọ wọn tó ń jẹ́ àlèmọ̀tà fánìlì tó yẹ kí fánù tó kọlu máa dé kí ni ló máa mọ̀ kó fi dé bá bá dé mọ̀ gbogbo bí ẹ bá lẹ́ mọ̀ ẹ o ṣe kò sẹ́ ní ìlú kò fẹ́ sí fíìdì náà ti pọ̀ nǹkan ẹ̀kọ́ tẹ̀síf ẹ̀kọ́ ẹ̀ àdé fíkìw àbíkò tẹ̀lé ẹ̀ mọ̀ ẹ̀ṣẹ́ ìṣòro wọn fíkìw ó pọ̀ jántẹ́rẹ́rẹ́ ẹ̀kọ́ mùsọ́rọ̀ àdé ẹ̀kọ́ bàlágà ẹ̀ṣẹ́rẹ́ àlùfíyà bùnmọ́nì délẹ̀ ẹ̀rí ọlọ́mọ ìṣòro nǹkan àfáà mi bẹ́ẹ̀ àbáni wà kàkà kùtù láwọ̀ ápù kí yẹn specialize lórí fíìdì kan nítorí nípìnlẹ̀ ni wọ́n ní fàákùrù kan yìí ẹ̀yì lọ́wọ́ lórí kan yìí ẹ̀yì àrí àdífi òfé ìfàtà òfé aláàfà àlà àdìwò kọ́ ó ní káàmì náà ti ẹ̀sìn àlónà ọ̀tọ́lá láàfà ọ̀tọ́lá ànàlẹ́kẹ́yì wọ́n láwọn èèyàn béèrè dáadáa dáadáa lọ́wọ́ ànábì ẹgbẹ́ ogun àdíkà náà yẹn lọ́rí pé ànábì iṣẹ́ òun lè fi tọ́lọ́ àbí ìwé ẹ̀kọ́ dáadáa ìsèpà ní wàkúntù àtàlù àmìṣàr èmi máa ń bèrè ànẹ́bì kí ní aburú ti ń bọ̀ táwọn nǹkan tó ń jáburú rẹ̀ máa ń bèrè màkà fata àyèmí ní kàlí ìtì ń bà mí lẹ́rù ti ń bèrè pé káburú máa ṣẹlẹ̀ sí ni kí n sì lè má kalẹ̀ ayíkọ́tà wá ní ìsèpà kí ní sèyẹn ó fẹ́ aláìsí lórí ìmọ̀ wá ní nǹkan tó jáde ìyẹn ó mọ gbogbo àwọn àdúgbò títàn ìpínlẹ̀ tí ó ṣẹlẹ̀ náà ìpínlẹ̀ tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ta ló gbọ́wá kò ṣe é pàdé. ayé pé ní èyàn tó ní ìtàkà tó pé yẹn ó gbajúmọ́ jù báwa tó kó ìfẹ́ tó mọ̀rọ̀ àkídà kọ̀ọ̀rọ̀ ní tètè gbọ́n fáìlì yẹn ó tó ṣe kí ní gbajúmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá fún mọ́lẹ̀ pé jẹun kọ́fíìsì tó tó jẹun bá wà bọ́tọ́ bá ti mọ́ nílé mọ́ náà ó wà pì síbì kan tọ́jú lè jí lóńbẹ̀. wà á kọ́ra òun nàbí lọ fọ́nà alẹ́ àbáyé wọ́n ní bá mọ̀ pé nǹkan yín nípìnlẹ̀ wọ́n ní pé nígbà tí òfin bá sọ báyìí aburú lè ní ọmọ béèrè gbogbo bá tó láti mọ béèrè lọ́wọ́ rí anẹ́bí nípa ẹ̀rọ aburú ni wọ́n lálẹ́ bí lẹ́gbẹ̀ẹ́ anẹ́bí àfúrúta anẹ́bí òtà àkọ́kọ́ à mọ̀ sí bá wà fáhìrì ẹn gbogbo ojoojúmọ́ ní kọ́ ọmọ gbìyànjú kọ́ lékún nímọ̀ lójoojúmọ́ ní kọ́ gbìyànjú nínú ìgbọ̀rọ̀ kẹtì sí Abdullahi Masoud tó ní ọjọ́ tó ní kàkọjọ aburú ọjọ́ tí òòrùn wọ̀ yẹ pé tílẹ̀ mọ́ tó kú tó yẹ pé ní ọjọ́ orí mi ó lé ní ó dínkù ìmọ̀ mi wà lékún á ọjọ́ òun kàkọjọ dáadáa òdìjọjọ́ kan lọ ilẹ̀ mọ́ ó ọjọ́ orí mi lékún ojú ìrìn mi wà lékún ìgbà alẹ́ ní ẹlẹ́rì lè wà kò lékún kankan láti oṣù mẹ́fà ó lè wà bẹ́ẹ̀ ní jẹun ó lè kọ́ra ẹ̀ lóní kíní oní súnmọ̀ lẹ́yìn káàfin ìjà mi ìṣọ́wájú wa àníbi ọmọ ìgbà fọlá àníbi ńlá hápádà ìlà ìsìn kò sí hápádà bí èdè kìí ta ìtọ́jú kòkòrò dáadáa tó wà lọ́dọ̀ ẹnìkan kò sí bí ẹka tí wọ́n ti jọ́ọ̀nà méjì lọ rọ́júnú àbá ọmọ òmàlà tó bá rẹ̀ tọ́nà fún lówó fọwọ́ yóò fi kùhù àná àlẹ́ìlú àná àhàr iná lọ́sàn lóru ti bí dáadáa mẹ́gbọ́nká olóògbé olówó bí wà lálágbọ́já kémìnà lè máa tẹ́gbìn ìmọ̀nà ní kéyàn tó lójú kòkòrò ó dá tí wọ́n ń lò lọ́sàn lóru ẹ̀ka àtòjú tó fún ẹ̀ tí wọ́n tó bá lẹ́ni tí ń kọ́ mọ̀ tí wọ́n fi àwọn ọ̀rọ̀ pé lẹ́mọ̀ jáde ní bá mọ́ ni ibi tó yẹ ká ṣojú kòkòrò ká ìlú ráyè ní bó ìlú ìrẹsẹ̀ ráyè ti mọ̀ ṣìrì sí yìí kọ́mọ́ àfẹnu lásán sọkọ wa gbìyànjú ẹ̀ ẹlòmíràn ẹni tí ń la nípa yóò tẹ̀wọ̀ tó ẹ̀ kọ́nà ẹni tí ń la tẹ́lá ayé ẹ̀ ti di lẹ́gbẹ̀rẹ̀ káàkiri ní kàkúkẹ̀kẹ̀ ìwọ lọmọ ibi tó ṣe kí ni tó ń lọ àbí kéèyàn máa sọ̀rọ̀ ọmọ kan ká ìkẹ́ dáadáa mẹ́rin yìí ṣe nítorí ẹ̀ ló ní mẹ́yìn ní ẹ̀kọ́ ọ̀tọ́jú kòkòrò ẹ̀ ìbálẹ̀bí ń sọ fún wa mi eré ṣe pàtàkì púpọ̀ náà káwá wo ṣẹ́rù ní abẹ́ rẹ̀ ẹni wàhálà wà ní àǹfọ́rù ká ayò àtọ́rù bil ìtìmọ́ bí kútó bí àwọn ọ̀rọ̀ ká sọ síwájú pé àbá ní àwọn ń ṣe alójúkòkòrò káṣáàkà fún tíra àwọn ẹni ìṣíwájú ẹni àlèkùnmọ́ òbíkútóbi ní ìpàkọ̀bì ní yá ní mìíràn sínà ẹnjọba ní a ṣe àkọlé kan títíra tó ti ṣíwájú àwọn áàlè súnà ní o ka ahmad gẹ́gẹ́ bí tíra alimam ahmad wa shafi'i bàbá tíra imam ahmad ẹ̀hẹ́ ẹgbẹ́ ẹ̀sọ̀ kọ́kọ́ gbajúmọ̀ musnad imam ahmad àti usuli sunna títà fi ṣe tàfí wọ́n ṣàfihì àbí bí tíra ìmọ̀mù ṣàfihì náà ẹ́ bí orílẹ̀ yíò ẹ́ ìyẹn náà àtàkọ́lẹ̀ ní kàfà ní wà bẹ́ẹ̀ ẹ̀rùn tíra ìmọ̀mù ṣàfihì àwọn tíra tó gbajúmọ̀ àlè ó mú kí wọ́n pé tíra ńlá ni يعني في كيري وصول في الرسالة رسالة للإمام الشافعي رحمة الله عليه فلا أباك توتر وصول الفكي ناس ما فين في سنوكين تطور بقوائد وصول الفكي اللي في الشافعي ما ترى ومالك أدب ترى إمام مالك في جنس أيوة فمن كان على نهج أتنتظرني مين nípa wọn fa ahamu kutu bada kitabu lai azajan ana tírà tó tún lágbára tó ti tẹ́ kásá kọ́nìkan lẹ́yìn tírà ọlọ́run ní kutu tẹ̀sír kàtọ̀sír tọ́bálí fáwọn pẹ̀lú ṣéèkùn mufasiri ẹ̀rí tẹ̀sír tọ́bálí tabakó gbogbo ẹlẹ́yìn yóò ga tó bẹ́ẹ̀ fanfafanfani tẹ̀sír ìdẹ̀lẹ́ tẹ̀sír bìlmàtórì òun ló le jù lórí ẹ̀ka ní máa tó kéwú láti tí bá tó kẹ́lí mọ̀kan yóò mú pánẹ́tì wáyé kó tó rí ilẹ̀ tọ́bẹ̀ ẹni tó ti bẹ́ anlágbẹ́jẹ́ anlágbẹ́jẹ́ anlágbẹ́jẹ́ anlágbẹ́jẹ́ òtún ìyá ọmọ ibi kàṣíà tó fẹ́ sọ ni ó lè gbé sọ́dọ̀ sọ ábà bẹ́ẹ̀ àbẹ́rẹ́ sàbẹ̀yìn mo ti á kan ojú ìyá ọmọ ibi kàṣíà ó lè mú ìwà áyà twenty wa fún àtúntò kò ní lóko lábẹ́ bó ti gbà wá kéèyàn tó máa bó ti gbà ìtumọ̀ wá tó fi bí ó pèsè yóò mú nílẹ̀ rahimahullahu ta'ala iṣẹ́ ńlá ni kò wá nìyí nìkan ló wá kọ tààrí kò kọ́ bá rí ó gbé ìsìn bó ti pàtó mọ́nu ìtawọ̀ gbọ́dọ̀ kó mo gbọ́dọ̀ kan ìrọ̀rùn yóò tu ẹ̀fẹ́ tó bá ti gbọ́dọ̀ rọ́ kó mo jẹ lọ ní kó mo wẹ̀ lọ́nu tẹ̀sí ìlókun lóò bẹ́ẹ̀ kan díẹ̀ o tó bá fẹ́ tún gbólóhùn kan yóò mú sánẹ́dù wá àtọ́ tu bẹ́ẹ̀ tó ti á fi wo Kùránì ọ̀hìn ọ̀la ọ̀sán àlà wábùnú kẹsìrì orí parẹ́ ní àlèmọ́ ìbùnú kẹsìrì náà tọ̀ wọ́n tó ti náà ń sọ́ba yìí àwọn ìka tẹ̀síìrì àwọn ilé wà fàádì tẹ̀síìrì fàádì tàbí ṣe halqa ọjọ́ yamul arbi'a bí àwọn ṣe túnṣíra wọn wọn ní mú wà fún gbogbo ìyẹn pé tẹ̀síìrì ìlànà àwọn sọ́làfù tẹ̀sí tí tẹ̀síìrì yẹn délẹ̀ gbogbo kí tó bá fẹnu kò lé lórí ìlú àwọn máa tún sílẹ̀ nǹkan ní gbé wá ní pẹ̀lú sánẹ́dù kan lágbáyà ńlá gbẹgbẹ́ lọ. wọ́n ní wà ṣárafu ha lè ṣárafu Al-Qur'an Al-Karim tẹ̀síìrì òun ní yìí kí ló gbé yìí fún tẹ̀síìrì torí pé tí sọ̀rọ̀ ń pa nítorí kutub al-hadith al-musnada ẹni tó tún wá pàtàkì tó tún lẹ́yìn kutub tafsir rẹ̀ ní kutub al-hadith al-musnada tọ́jú àwọn pẹ̀lú sanad ẹni àkọ́kọ́ ti tiwájú náà ní kíni al-imam al-bukhari ẹtún ní wọ́n àhámọ̀ ju kutub tafsir lọ torí ní ẹ̀ẹ́gbẹ́ nínú tafsir náà hadith lẹ́yìn gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ ti ní kíni bá nàbí ṣe ní àṣírí سبحان الله ومسلم الإمام مسلم مسلم بن حجاج an-Naysaburi wa sunan al-arba àti sunan àwọn afá mẹ́rin ìta síwájú wa Sahih ibn Hibban àti Sahih ibn Hibban an ga Sahih al-Bukhari an rí ìkọ́ náà kọ Sahih ibn Hibban náà kọ Sahih kà jẹ́ pé irin ẹ̀ṣẹ̀ òjò títání àyà ti àwọn méjèèjì wa sunan al-Bayhaqi ومسند أحمد الذي هو كالبحر الواقع ẹ̀rùngbà tó lè musnad ẹ̀rùn tí ròyìn ohun ó dàbí odò tó fẹ̀ musnad imam ahmed mujalladu fásitì ni ẹrù ni kí wa ńlágbẹ́yà ńlágbẹ́yà tó ẹ́ àdìsí tó wà nù ẹyọ mélòó lẹ́nu njẹ́ òní yẹn ní ó lè gbogbo ẹ̀ wá ẹ̀yin wá jòkó kalẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ púpọ̀ ẹ̀ ń bá wọn àfà tó ń ṣe takuntakun fún ẹ̀sìn inú wa aka ba sunanu darimi wa sunanu darikutni wa musnadu abi ya'la wa ghairi ha nínú àtìrà àwọn ẹni ìṣòwájú àtẹ́sẹ̀ káta kọ̀lé kan wà kútùbẹ̀ àkídà sábà tó lọ́nà àkídà ẹ̀rí kábùkọ̀ díẹ̀ nínú àtìrà ẹni ìṣòwájú tẹ́ kábùkọ̀ kọ̀lé kan ẹni mítìlò ṣáàrí ní ìrùsọ́lẹ̀ sọ́nà sí ìlàlàkà alìmọ́mù làlàkà iyù ẹni tíra sọ́rọ̀ ní ṣáàrí ìrùsọ́lẹ̀ sọ́nà tíra tí a sọ̀rọ̀ ń pa àkídà àwọn ẹni ṣíwájú ọ̀túnà tó ní ibùn àbí àásù àti súnà tó ní ibùn àbí àásù ọ̀túnà tó lè mọ̀rọ̀ wà bí wà ṣẹ̀rí àtòlè àjòrí àṣẹrí àìmọ́mù ràdúrí mùjálásù pàtì àní ẹ̀pẹ́ ní ògùn tí yẹn ní lọ́rọ̀ àkídà náà kó síbẹ̀ wọ̀tọ̀ ìdí lébùn kòzẹ́ìmọ̀ àti kìtàbù tàfẹ́ ìdí lébùn kòzẹ́ìmọ̀ ẹni wá sọ mi kìtàbù síkì àrí kàmúgíní lébùn kòdáàmà àfáà mẹ́rin àwọn àbá ìsìláàmù ti ṣiṣẹ́ ìgbójú àwọn ará bí òkè kẹ̀kẹ́ ẹ máa bá kẹ láyé ṣe tó ilé kéyìí tó kọjá àní ẹ máa dúró àtà bá tó fàánù la tó bá ní ẹsẹ̀ ní bàbá àwọn bàbá táwọn ń sọ sí kátẹ̀lé ni tó ń fi nǹkan ẹ̀ lẹ́sẹ̀ tó wọ́n mọ̀ jù ú ìnáwó وكتب الشوكاني يقول لي دي انتهاء الامام الشوكاني وكتب الشوكاني يقول كده يوكم بنيل الاوتار اتسرى لدينا فكتب المصطلح أبدا لأنه من قبل الحديث يبي كتب الحفيظ يعني في هذا الباب الحفيظ البغدادي غسير على تقو ومقدمة لابن الصلاح وتدليل راوي للسيوطي وكتب العلل كعلل الترمذي وشريعة لابن حجر وعلل دار كتني كثيرا قال níparí ọ̀gbọ́n ọ̀pọ̀lọ̀ ákàdà àǹsọ́rù kàbí tàkásù ẹni wọ́n ti rẹ̀ sí àfẹ́kọ́ ní tàkásù lójú ọ̀nà tó gbámú tó specialize lórí ينفع الشيخ رحمه الله تعالى بأن يبدأ الطالب بحفظ كتاب الله عز وجل يعني ينفع نبيه كين يقوم هو القرآن سنة بالي عن باكي كين بداج ألا ولا تواجه باي بكتا لتكفر sára kúrán ayàbí tó lọ́nà aládé ṣùgbọ́n mi táwà léèsì àádùn ka kúrán pẹ̀lú gíní tó látú ní ìlú báàbí kúrán ṣe wọ́n tó rà kí ló ti gbó tí fíkì bá ní ah, mo lọ lè tó tà ní bàbá lágbájá ẹ mọ kọ́ ọmọ mi náà pọ̀ ní o ìyẹn ló padà wọn lélẹ̀ kí wọ́n àgbàlagbà àwọn ọmọ mi tàbí ìtùtù àti mọ̀ kọ́ fíkì àwọn kọ́tẹ̀ sí ibò لكن هناك شيء من سنة رسول الله صلى الله عليه وسلم من سنة عملي ثم أخذ أصول العلم لكن أما فلنين ما قفتا ما كان مصطلح المصطلح الحديث ونحن مثل اللغة وأصول الفكر هذه يعني أصول الفكر يقوى ذات المنقاطك والعقيدة ثم ولا تمكنه منها يعني ببعدها أكثر لأن العلم واسع ومن طلبه كله فاته كله kólò ẹni lẹ́yìn ẹ̀tí ẹ̀bà ti wá mú nínú tí ó rọrùn fún láti mú wà specialize lórí ọ̀dà nítorí pé ìmọ̀ ètò fẹ̀ ni kí ẹ bá kọ́ ní kẹsàn tó ní إنما العلم كبحر ساحل فاتخذ من كل شيء أحسن يقول ìmọ̀ sí odò tí ẹnìkan òwẹ̀ jáde kí a mú tó dá nínú odò yìí bẹ́rọ̀ lè wẹ̀ tó ìyàtọ̀ sí lè wẹ̀ tó tọ́tún máa mú mu tí ó dá ń bẹ̀ àyẹ̀ ló bá mú mu tó dá tó eléyìí ni mẹ̀sí àti bàbá tó ń ṣe fún wa parí pé ní kí a mọ̀ sí mọ̀ ẹlẹ́ngà kẹ̀kẹ́ mẹ̀sí àtúntà kọ́nà rí kádùn adúmọ̀tíra àwọn tani àwọn ilé ìṣíwájú wa ìfúnlẹ́nu bákan náà tí a mú níbi ìmọ̀ àwọn kẹta ní kawaripa gbájúmọ́ fíìdì kan tẹkùn láti wá jílẹ̀ jídò tó máa ń bèèrè yóò fúnnà lọ́wọ́ ẹ̀wọ́ mọ̀dáwọn mẹ́kàn àwọn àfáàlá máa ń tilẹ̀ náà àkídánú aláwàkúwàlú kọ́lọ́n kò ṣe ń rọrùn fún wa ó ṣàgbọ́yé àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀sìn kọ̀ọ̀kan wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين